أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا صاحبي السجن أأرباب متفرقون خير أم الله أم الله الواحد القهار ما تعبدون من دونه إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن الحكم إلا لله إن الحكم إلا لله أمر ألا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة العتقى لا انفصام لها والله سميع عليم آمين بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم الإنسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل العقدة من لساني يفقه قولي آمين في ظلام أقبلنا علينا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 إنك حميد مجيد آمين إلى سوء إلى يهوه ورنتم صلى الله عليه وسلم وما كريانك وما لم تهكم أئمتهم بكتاب الله إلا جعل بعثهم بينهم ìrọ̀gbẹ̀ yẹn nyi abẹ́kùrẹ̀ yẹn nyi ẹnẹ kàkà ẹbí tsaka ndó morihi ẹyà asè mọ̀kàrẹ́ rẹ̀ yẹn nìyẹn ẹyà asè mìtìrẹ̀ yẹn nìyẹn ndó morihi ndó tso yẹ tẹkẹnẹ ní ẹ̀ẹ́kù yà rẹ̀ ndó morihi mẹ́wọ́n kata nìyẹn kẹnẹ ní ẹ̀ẹ́kù tẹ̀ wọ́n. bí mà kánìkà kakaka azụzụ akọdọ bidde nini ọsa ka ndị omori mụ ọkara efurawa ya ọsọ ẹbi dọdọ bidde kẹna ọjọ ẹfọ tabana ama bidde kọrọ ẹsọ bọniri ọnụ na kanye amama mẹka asịrị ya nidi ibrahim ịdọghị na-eri alayhi salatu wa salam ịnị jụrụ omori mmadụ ayọ kò dùn gbogbo ya nù. ụjọ na ịrọya ọrụ aba na ịnụ ma bọ aza ịzụsị aza ịzụtụ adịka onye pete na ochi na ụjọ na ịnụ ya nọ na ụlọ ọ na abọ tọọ nke na ọdọ nọkọ ya ma ọrụ nọkọ nọrọ anaghị abụ n'onwe na ọrụ ka ọ mụrụ ịkọ baba kaa no bɛkɔ na ɔretu ɔte rara ne nam dzodo no naa ne ɛna e ɛyɛ babo no twi no ahe de so dɛ ɔmori ɔna ɔmo kɔrɔ daba nyi ka ɔmori yi ɔsoso pɔsa dɔ ɔyɛ so pɔsa nso mo yi bí wàá hyɛ ɔbɛ yi ɛyɛ ɔna ɔne kaa ɔmori a kaa ɛne sɔfin ma ida kaa yi e. ɔkɛ ifa yi ɔha kii mu أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم shi ẹ̀fẹ́ ní rẹ̀ á ní bàbá kókó nìyí yahudi ni ẹni bí tó tó wọ́n yìí òkè yìí fẹ́yìn wá kì í mú náka ẹ̀mẹ̀mẹ̀ yẹn wọ́n mẹ́ òkè wà mọ̀mọ́ kárẹ́ yìí náà wẹ́yìn dáhùn mú tọ́ ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ mi ka yìí àtàwọ̀rọ̀ inú bẹ́ẹ̀ nìyẹn ẹni àyí old testament báyìí jùlọ kókó ọ̀yìn bẹ́ẹ̀ nìyẹn. فيها حكم الله بايبل ده نما نامي انا هي اول تestament كان تورا فيها حكم الله obori kai ọkàrẹ ya na obori yìí ní sẹkẹnd bọ nọ ọmọwòrán kàmẹrẹ yìí ọyẹ yìí nánì ọ ànkẹlẹ yàn pẹtẹ bẹẹ sí sẹkẹnd náà nọ nọ amẹrọ kàmẹrẹ yìí ọnà bẹẹ tọ ọhún ọmọ bẹẹ sí mẹrẹ yẹn nìyẹn lẹkùnrin yìí tó ń tó obori kai ọkàrẹ yìí nìyẹn. ثم يتولون من بعد ذلك وما أولئك بالمؤمنين ثم يتولون من بعد ذلك ọ̀gá mọ́ náà ń tó borí bàbá àmọ́ kàrẹ́ yìí wá ọ̀kàrẹ́ ọlọ́wọ́ náà yìí wá bẹ́ẹ̀ ká fọ́nà di déédéé rírí ọ̀kàrẹ́ anáyìí ní chakandé nnọ́nọ́ ọ̀bẹ̀rẹ̀ mọ́ náà dẹ́ẹ̀bà tó dẹ́kẹ̀ náà dọ̀ wọ́n bá wọlé ayé sẹ́mi mọ́ mi ọmọ ní fíìmù wọn lòmẹ ẹwọn ọmọ abọwọ ẹ lò wọn sì tó lòmù ìyí àwọn ọwọ rẹ ìyí ọba nyọ rẹ ní ma kàn kẹsẹ yìí kótó ìjọba mi ha yìí rẹ dáa mi ha yìí ayọ nọ nà ìní kọsí ọ̀rọ̀ tí ìlú ayọ kúrò hàn bọ́lá kan nìkan sẹ̀ríà onontomoli ọba ọkara onontomoli mẹyẹwa banana jiri ọkara anaghị sẹka mbẹ nne baịbụl nani old testament ọbịa na onontomoli ma nsọ nọ n'ime ọkara yẹwa deva tom deke n'edom sẹyìn kutu kaị aịdọ neke jozi kɔkare ɔno ɛna ase mo kɔrɔ yɔne abi jozi kae ayɛ ayɛ ohi ni tɔɔ jozi kae ayɛ ohi ni tɔɔ yɔne ɔkono no ɔna jewudi kae imaa ne ɔde dɔw ɛyɛ awa anam kɔmuri ɔkaka ɔma olɛ ika bil ẹ̀wọ́n bẹ̀ mẹ́ ẹ̀rọ ọ̀nàdọ́wọ́ ẹ̀rì ó mú yàrá sí ìmáàlì kò lè wá kẹ́ ẹ̀ ẹ̀yìn ìmáàlì náà yọ̀ sàmùsàmù. àbíkà yẹ ìmáàlì ìmáàlì ọ̀nìrí àìsí ọdọ̀ mórí mu kọrọ ẹ̀ ti sẹ́ ìbọn náà ọ̀bọ̀ bá bẹ̀. mo ká wà bọ̀ àmọ́ ti mu nimere fi yàn sí ọkọ̀ náà dọ́wọ́ rẹ̀ amáyé wọ́n mẹ̀ká wà dọ́wọ́ yóò múrí yà wọ́ iṣẹ́ òmùrí tì ẹ̀ tẹ ọ̀kàrí ọ̀nù tì ẹ̀ tẹ ọ̀dọ̀ ọ̀nù tì ẹ̀ tẹ kàfé mọ́kàrẹ́ yìí ó ọ̀kà wẹ́ dọ̀ àmọ́ orí kà wà yín náà ni wà á yọ ìdọ̀ wúlò gbòòrò ilé ẹ̀bọ náà ẹ̀nẹ́ ẹ̀rọ bá bẹ̀ lọ́sọ̀tò àbínú wà kàkà yìí. ọ̀kàrí òmùrí ohi ní tùwà àmọ́ ọkọ̀wà ẹ̀yìn ní mẹ́rin ó wẹ́ bó ohi ní tùwà yìí ìrẹ̀ ẹ̀ ìbọn náà nà ọ̀nà ní mẹ́rin náà ọ̀bọ̀ tọ́tù tó jùlọ máa ní wà lọ́kọ̀wà dọ̀ lọ́kàrí òmùrí náà ọ̀ òmùrí wẹ́ oguchiri ayɛ omori ɔnɔ ɔnɔ kaa ne ka wɔn ma ɔna yi ka bil ma ɔmini ɔsɛn ɔnɔ maame ɛɛbi ayɛ nọ ebe ɛɛbɛ nanabɔ dɔbi ọmụ ɔmu kɔrɔkɔrɔ yɛ so ayɛ ɔnɔ ɔmori ka ama naa ma ɔdi kɔrɔ yɛ so ayɛ ɔnɔ ɔmori kɔrɔkɔrɔ yɛ so ebi ire yóò jẹ́ ti ní kẹ́mẹ́kà ọ̀dọ́ ọ̀dọ́kọ̀nà ọdọ ọ̀dọ́kàtsẹ́ ọ̀dọ́ mọ̀rí mọ̀kàrẹ́ fúnrẹ́ fún àdúgbò ma ayéwo ọkara ya ọ̀kàrẹ́ yóò ụka dúwèrè ọ̀kà àhẹ́ká àánú ìlà dúwèrè ọ̀kà ẹ̀kọ́nú àmì ìyókù anyị ìyọ̀ wàá mọ̀ nìyẹn sọ̀nù pẹ̀wọ̀ báyà wọ́n hílé pẹ̀ọ́nù. wowɔ yɛ dɔ kasɛ ɔdɔmori mɔkare yɛ wɔn ɔrɔ aso wɔn ni ɔde dɔwɔ ɔrɔ a bɛ so wɔn na hɛkɛ ɔbɛ sɛbi wa kusi a bɛ kɔ wɔn mu ka nkɔmudɔ mu kɔ kan ka o ma wulɛ a yi ka bil mɔmini bɔlɛ si ma kiri o n'omori kaka yi ni sɔrɔ tun ne sa fala wɔrɔ bika la yi minnu na a taa yi hakimu ka ma sɔdɔ bɛ yi na ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما فلا وربك أمري أشوان نكواني أكلا يؤمنون هذا ما بدأوا إلي نزنابيو حتى يحكموك فيما شجر بينهم aka ẹ̀ṣẹ́ wọn tó mọ̀rí yìí kawa bɔ mɔ kare yi inere ama ama na kaka na ne be ine zizi ama ama ina kaka na ne ne summa na ya ji dubi anfusihim harajan min ma fadaita wa bara mɔ kare ɔno na kare ne de enyo ikata wɛɛnu ɔno kata wɛɛnu ina kare ɔno ɔno bɛ oyisallimu taslima de sɛde tɛtɛ oyisɛde oboro. yọ kare ya ọ̀nù mẹ́wàá àkókò ẹ̀yọ kàrẹ́ ọ̀nù tó omori bá mi ẹ̀ bọ̀ kàrẹ́ ọ̀nù omori tiẹ̀ tẹ̀ ọ̀bẹ ọ̀nù omori tiẹ̀ tẹ̀ ọ̀bẹ tó omori bá sẹ̀ mà kàrẹ́ yìí lọ́tì ọ̀tọ̀ omi yìí. ayọ̀ nọ ni ọ̀nì rí sọ ni ìwọ̀n yóò sọ wa àbá náà mọ̀ kàrẹ́ tó rẹ̀ so ayọ̀ ìbọn omori bana asu mi kɔ ahe dɛ na dɔhyɛ wani mi kɔ ahe omori omori anabu hu ne wa na ba e, ma sɔlɔ wa sɔlɔ laayi omi nɔ ɛyɛ bɛ fama bɛ wa zɔn ɛyɛ de akɛ ɛyɛ so ka wa bɔ mo kare tɛnɛ kaka ne nene ɔbɛrɛ mo no wɔn wa mo kare ɔnɔ dɛ nene ɛnyɔ kata wɛ mo no kata wɛ mo ka ye sɛbɛ do ma mo kare ɔnɔ na de do pɛtɛ de sebe pɛtɛ. lọ́sùn tó wù. Ìyá kàáyé máa ń gbóra nǹkan yìí, ọ̀dọ́ bì di anámọ́ kàrẹ́ yìí, ẹni òun yà kàrẹ́ náà ẹ̀ yìí. kàrẹ́ fún àrẹ̀ sọ. Lọ́sùn tó wù. Anáwó mẹ́ka máa dọ́bì di sọ́nà ka á nyere a anana ina kani yahudi ni anya ọma masarata onye na ọrụ n'ọrụ ọmịrị kọ ise koge yahudi na anụ bọbọ akwụkwọ nne ịnị sọma ịnị chaka ndị na ọ dị ka ya riba egwu, afẹrọ ọ ịna ta ọrụ ndị ata amụlụ riba haram ọ dị asa nri egwu ozo ori ori aba ọbọ ọ ịnị chaka ndị ọbọ zere ka akwa ịdata ọ ní sẹkẹndẹ nù ibi rẹ ọsán náà ní sẹkẹndẹ nù ọdí ká e. e yé èyí ọyọ wa kẹni lẹẹbẹdọ ẹnẹẹbẹdọ e kọ ẹ jinlẹ ẹnẹẹbẹdọ go against nizam ètò ìjọba ètò ìjọba òmòrìjì ìjọba islam ìjọba ó ṣètò tó ẹẹbẹdọ sáà. tẹ́ni tẹ́ni náà mi òkú òmòrì àbí ọ̀rọ̀ náà ẹ̀dọ̀rọ̀ òmòrì ọ̀kọ̀dọ̀ ọ̀hún tó òmòrì ẹni dúdú yìí ní ẹkọ̀rọ̀ àdámà sẹ́fẹ̀ kàṣẹ́rí òmòrì ọdún òmòrì àti ìmẹ̀tì rẹ̀ yìí ìdíjọba islam ọmọ ọba ṣètò fún màmì jẹ́ ló mọ̀rẹ́ mi àsopọ̀ ní ló mọ̀rẹ́ mi mi màmì mọ̀ mi máa mathematics ju first class ọ̀nà wọ́n kí ní inú ti jọba inú ti jọba ya. ẹ̀ máa ṣọ́ ọ̀bẹ mathematics ju kẹ́nẹ́ ọ̀ wẹ́ẹ́ rí red light àti mọ́tò jẹ́ abáwọ̀ wẹ́ẹ́ green light ló wà náà ẹ̀wọ́n ẹ̀mẹ́ rí red light ọ̀mọ́nẹ́rà ọ̀mọ́nẹ́rà ìdílé ìhú pòó. irọ́ bíbí akawa akáwá jẹ́ àgá àwọn ọmọ ẹ̀hẹ́n ẹ̀wọ́n náà wọ́n ní pìpì ọ̀ní gòrí ọ̀nà náà bí tají wọ́n àyè sí rẹ̀ kú ọ̀ tọ́pù náà wọ́n àná wọ́n ẹ̀jẹ̀ nà mọ́mọ́ ètò oníjọba ó ìní yìí ní yìí ìjọba islam àti ìjọba òmùrí anáyé nù mẹ́ ìtẹ́lẹ̀ bẹ́ẹ̀ ọmọ nìkọ̀rọ̀ ọ̀bọ ṣàwùjọ bó àbọ̀ ọjọ́ wọ́n bá ṣàwùjọ òye àníkàyè e, àlọ́lọ́ náà dà fún yàrá ọ̀ búbò kú òmòrí yìí kú èèwò kú òmòrí yìí àkókò àwọ̀bọ̀ náà bọ̀ ọwọ́ àmìké tó dẹ̀rú bẹ́ẹ̀ ni ìsọ̀ ọ̀bọ̀ bẹ́ẹ̀ ni ìsọ̀ ọ̀bọ̀ lọ́sọ̀ọ́sọ̀ òmòrí yìí anúbọ̀ ɔkɔ yahudi ni dɛn ne bɛfa sɛ ne kaka ɛɛ zare yi ne tonto ɔbɔli yi ini de ɔnyɛ ama ɔne malik kana ɛɛ malik ɔno ɔno dɔn hɔn bɛ naasi ɛ abdullahi bin umar rɔdi allah anu ma a dɔn hɔn abdullahi bin wosɛ umar rɛ omuri yi ne fɛlɛ yi ɔkɛ yahudi ni ni ɛɛ bi bi tonto ɔbɔli anu bɛ bɔ kɔkɔ ni ɛɛ bi bi tonto ɔbɔli bɛ kaa yi ɔnto ɔbɔli ni kaa yi anya na ọrọ nyara atọnye na ọnyara anafẹrẹ ina kakane mi ina wẹni mi don tó muri kai wani kai ma sajidu na fi taurasi fi sha'anin maji sabi na mu da ni imi akawara wani bible la wani ana bi old testament sɛ wakayɛ no kiri dɔ wani ama yɛ wɔ ini rɛ yi ɔyɛ kɔli rɛ ta ɔrɔ fɛrɛ ta

ìrẹsẹ akakọba náà sẹrẹka ìrẹsẹ náà ní báyìí ana the old testament in atawa fàtúbi tawrat ẹ bàbá ọmọ sẹ tawrat bẹ nìyẹn tí báyìí bẹ nìyẹn náà kà á ìrẹ ìrẹdẹhùn báyìí ìjẹhùn báyìí ìpọ ní anakakọ ní ẹsẹ náà ní sùkúrọ. ebe si ukwu a ndị nsịkpa ahụ ya ndị dị mma nị chọọ chọọ ndị mma nị were m dị okwu na kaka na ebe ebe nị dị mị ka ụbọta ndị dị mị ka ị na-akọ ndị mịsị okwu na-eji eze nile nị yahu ebe na oriri ọdụ lọtụ ụtọ ọrụ lọtụ na abdullahi bin salam amadi ti bɔnɔ yɛ nini amadi bɔnɔ yɛ nini amadi islam dɔkta kuba kuma kóòdè wọn ò ní ti bó gbé àbɔ ò ní ti bó gbé àbɔ so kuba hó nan ìjọ kuba hó nan wà á rọrọ ìlà kakọ ìlà kakọ ọlọmọ rẹ ta ìlà ọkọ òkú ọ̀nà sẹlẹ̀ lọ́sọ̀rọ̀ tó bí dẹ́nu bá sàdé kọ́ kàkà ẹ ìzẹ̀ ìzẹ̀ ọ̀kà ní ẹ̀wọ̀n ẹ̀wọ̀n muhammad ìzẹ̀ ìzẹ̀ abdullahi bin salam kan ẹ̀wọ̀n muhammad sọlọ́lọ́hu alayhi wa sallam. nọ́ńtò mọ̀rí mọ̀ báyìí lẹ́yìn bọ̀ mọ̀ sọ̀nyẹ́ náà ọ̀rọ̀ ọ̀rọ̀ náà anibọ̀ bẹ́ẹ̀ bọ̀ mọ̀ anibọ̀ kókó kọ́ ẹ àkúwá yẹn ta. abdullahi bin umar anabọ̀ rẹ̀ nínú àgbẹ̀ ọkọ̀ mi dáná bọ̀ nọ́rọ̀ ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ náà wọ́n yẹn mẹ́ta fún bẹ́ẹ̀ lórí tó mo rí lọ́sí iṣẹ́ mi ta kàndẹ́ nìyẹn lọ́sùn mo kọ́rọ́ tó ra wà lọ́sùn lọ́sùn tó mo rí. irú mi rẹ̀ ọmọ ọ̀sá ilé rẹ̀ ọmọ alimam ahmed rọ́bì allah ọ̀nù ọmọ dọ̀bẹ̀ hó lórí abdullahi bin abbas rọ́bì allah ọ̀nù kọ́mọ́. ọbí ọkọ̀ mo rí òun tẹ́ ọ̀nà yẹn sẹ́ ọ̀kẹ́ ìfẹ́ yóò hàkì mú náà kà á yẹ ẹ̀yìn bọ́ ní kàìsọ́ọ̀nù. ọkọ ojú yẹ tẹ́ ìníjọ ní ìràgbọ̀ ẹ̀dá òzòsẹ́rẹ̀ òbí pàpà ìgbà sọ̀rọ̀ òzòsẹ́rẹ̀ ìníjọ ní ìràgbọ̀ ẹ̀dá iná ní bọ̀bọ̀ kókó nìní ọ̀nyẹ́rẹ̀ nìní ọ̀nyákẹ́bẹ̀ bọ́sà ọ̀nyẹ́rẹ̀ nìní ọ̀kátẹ́húnọ́sàn bí ìrọ̀ ẹ ipa ina ni koko ana ahiba no nabi ɔnere ikɔsɛ ina ni koko ana ahi ba no kora ibɔ itɛ ibɔ nana ɔno bɔbɔ kɔ kɔ kɔ o ama di pɛ nini yiri nkume ɛyɛ ti n'adi e na ɔyɛ nasala tun tun muri mi nyana bi ɔnyɔ nyara olu bi biiri ime te bi ɔnyɔ nyara ma yi ba ba yi dɛ ɛni bi ɔnyɔ nyara yi biiri ese bi ɔnyɔ nyara yi biiri yi na mi ee n b'a ye de k'a yɛrɛ fɔ a n'o ko bi a yɛrɛ ala ama yɛ ama yɛ kɛ dɔ n'o ye ese bi ala wɔ ɛɛ a n'a وإن تؤمنوا تجد لك من من oho yẹma sọka yi wetin o komi ni wura mẹ yẹma sọka yi okobi ọmọ bàbá tẹ jọdọ pẹjúwe ọgbẹni ọmọ mi ẹdọ yẹ jọdọ pẹjúwe ìjọba aṣẹ wọn a bùsùn mẹ pẹjúwe ìmọ̀ mọ́ bá bẹ tẹ ẹni sọ́kà àwọn ọmọ báyìí náà mo ṣe ọ̀ wúlí rẹ̀ yìí ọ̀rẹ́ tíjà náà dẹ̀ ẹ̀ bí kàkẹ́ náà dẹ̀ I am a teacher. And Peter bá máa wọ̀ta ọmọ example. Láti ọjọ́ òwúrẹ́ yìí. Ìpè ìwà nínú àkà iná ní bàbá kúkú Bánu Nadir ẹni bàbá máa kàtà. Ẹni kàtà ní dẹ́ bàní. Dẹ́ kàtà ní. Yàtà kà ọ̀ ìbàní. Ẹ bọ̀ ìbàní máa wọn ẹ wọ́n bá kà ẹnẹ kata mu do kata dẹ́n ní ní so kata rẹ̀ yà wọ́ dìbà nù kúrọ̀ yìí dẹ́n ẹ kà dẹ́n ẹ bọ́ kata mu ní so kata ọ̀rọ̀ ẹ bọ́ yà wọ́ wọn jùlọ bá mi kà jẹ́ ma sí ma kà kó kóbi ọ̀nà mi kò wọn mi dẹ́ ẹ ma sọ tu diọ bá nù kúrọ̀ yìí dẹ́n kata bí ma sí agada ẹ tu diọ bá nù nàzí ànàkata jùlọ pẹ̀lú sọlátì tó wọlé ní sọlátì náà mẹ́rin. bẹ́ẹ̀ dọ́ọ̀n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lùmí ìlú tí ẹ̀rọ bẹ́ẹ̀ jà àti bẹ́ẹ̀ ẹ̀rọ ẹ̀rọ dára ní kò tó wọlé ọ̀sẹ̀. ìrìnàjò náà lọ́wọ́ náà bọ̀ ìnáka ní kóró dányìí kàyé ẹnu ẹ̀mí ẹ̀yà àpẹ bẹ́ẹ̀ lùkúrẹ́ ẹ̀wọ̀n nìyẹn. dochi na iwaka oho ọ ẹwọn nàbí àwọn ọmọ ọmọ ilé bá nù kọ ayọ títí ransom ọmọ àwọn ransom slọtì ọjọ orí mi ẹwọn nàbí wà á wọ ọba wẹẹsì ẹnẹ kata ẹnẹ e, kata wọn ni kọrọ ìbọn ẹ ube suta ransom sinya he ransom ni bila ube ekehera so ekehera so ube suta ne de ka ampo ide binu amani ne bare ho ko esi suta banu nadir anadir esi suta ne e e e sa fifty five of dating of date de sisuta ɛn ama kuraiba awanya ɔmo ne ho ibi na bi ɛn wɔn ne na bi bani ko no sutira nsɔmi obi esuta am amposak ɛkyɛni one hundred. What you told me. They give 100 sacks of dates igezi nu epum amani na kyɛn ɛni susu ta yɛrɛ na awɔ ɛni ba ba bi kyɛn afi ba ma bi ɛdɛ papa e lɛ de ka epum na ne kyɛn ɔno de bi yi na esusu ta ama na bi yɛrɛ na ɛwɔ lɛ nyɛ ha ina bi kɔrɔ yi kɔrɔ yi ba ka na e e esusu lọ́kọ̀ọ́tò bẹ́ẹ̀ wọ́n jẹ fẹ́ sọ́nà bẹ́ẹ̀ bá mẹ́ tẹ́ wọn náà fọ́nrúdún tó mọ̀lẹ́ wọn sí màdé yìí sọlá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ wàsálàmù àlẹ́ bàbá yìí ká yẹ kùráìzọ̀ amára amára ẹnna ẹ bẹ kasa anki nadir bẹ kasa báyọ̀ bẹ ní ẹ̀dínwó ẹnẹ́ ńwọ̀ nadir ẹnìkan nù nadir dibanu nadiri ni dɛ kato anka weka akaba eti di eti di ɔlɔ ɛfɔn dɛ kato ayi ɛwɔ kɔyi epu le tɛ ɛdi wɔlɛ kɔba yi ina ba yɔ nɔɔ ina kɛ yi lɛ sɔba yɔ nɔɔ nba petu dibanu nadiri dɛ ɛbɔ kɛyi kɔra yi lɔri kepu le tɛ wɔn hɔn bɛ pa ɛfɔ de bi jɛ kura sɔlɔ nɔ wọ́n báyìí lọ́sẹ̀ ìṣe ìrẹ̀ àwọn àmì. bí bánu fòrò ìdọ̀ka ìrẹ̀ mẹ́mẹ́ ni dúdú wa ní bàbá kọ̀kọ́ bẹ́ẹ̀ni ìyá kọ̀ọ̀ nyara bẹ́ẹ̀ni àkọ̀kọ̀ nyara báwo kẹ́mi ní dọ́bọ̀ nyara ilé òun yà yé káyé ẹ̀wà wà lẹ́nu ní de ekepu rẹ ba rẹ wo ewu ni sutan ẹyà wọwọ bá wọn nẹnẹ de ekepu rẹ sẹni ẹyìn ti sutan ẹlọ wọ bọlá ìlànà náà nìkan ìwọ nyọnyara bẹ kọrọ ìwọ nyọnyara bí èyí nẹ kọrọ nyọnyara bí àkẹ kọrọ nyọnyara lọsọ ojú ọmọdé mi irú ẹrẹ mi dẹka ẹ àwọn pàpọ rẹ ìsìlọ́sì ojú omi mi. bọ́lá kúrẹ́ yìí ọ̀bẹ kà á fọ́ ni káyé kẹ́nẹ́ ẹ̀dí dìbò ọba àná ẹ̀ka ọ̀nà ni rẹ. jòjì ihu dayọ ihu náà wà sí ẹ̀yẹ nínú. òdìjọ náà wà yí káyé asúbọ̀ mẹ́ni ẹ̀nà ẹ̀zọ́ mẹ́bù. ọmọ bìbí àṣẹ ni bọ̀bọ̀ sọ̀ọ́dẹ ẹ̀nà ayẹ́bẹ̀rẹ̀ nínú wọn ayẹ́bẹ̀rẹ̀ nínú wọn. dídì ọmọ bọ́ọ̀bà rẹ̀ lóṣù wíṣẹ́ ọ̀bà rẹ̀ kọ́

ẹ̀rọ wà náà mi dẹ́nu kẹ ẹ̀sẹ̀ kù lẹ́tẹ̀rẹ̀ ìwúrọ̀ kù muhammad bá a dọ́ ọlọ́mọ ìnà kẹlẹ́ ẹ̀dá yẹn ìrọ̀lẹ́ ìlà ìlà bíi ìwú wà ní ìtú ẹ̀rọ bí ìyá wà nìyí anamẹ́kẹ̀ ẹ̀bọ ọ̀dọ́ ẹ̀bọ ọdọ ẹ̀bọ ọdọ àmọ́ ìwúrọ̀ kù tó omi ní màá nílò aṣọ dɔɔbo no ohyɛ mu bee bare na baka yɛ no adɔkɔ na ɔbɔ mbɔ kare na awa kɛ ehyɛ pu esi hɔ na ɔyɛ no dɛɛ ne dɔkɔ mbɔ kare na ana sisi ka ɛbɛ ɛbɛ sikɔ na ana ɛbɛ ɛbɛ nso mu a ɛnɛ ɛbɛ adɔkɔ kare bẹ́ẹ̀rẹ̀ àkàtẹ̀ nana iná ìhànà bí mọ̀nàfíkì ló kó omori yìí ẹ̀yìn mọ̀nà lẹ́sẹ̀ ní mọ̀nàfíkì òmùdé ẹ̀wọ̀n kàfí jẹ́ mọ̀nàfíkì òmùn kó omori yìí ààyè ẹ̀nẹ́fà mú mọ̀nà ẹ̀nẹ́fà mú mi jẹ́njẹ́ kó náà bá yìí náà ẹ̀nẹ́fà mú mi jẹ́njẹ́ kó ẹ̀nẹ́ jẹ́njẹ́ kó yìí náà mọ̀tò tó mú yìí pàkàrí àná ilé yíyọ̀ bìnnà mọ́tò sì ní àmọ́ jama ni kìlò ní náà ẹ̀dá yẹn sẹ́dẹ̀ ní èrò kàyé ẹ̀dá bá bùlì ẹ̀tẹ́ ama ama kàrí ẹni nà áhó àbẹ́ ẹni nà àdọ́ bẹ́ẹ̀ náà sẹ́wọ́n ní ní dúdí àsáábẹ́n ànkà sáábẹ́n mẹ́rin ẹ̀yọ́ ń tó ọmọ yìí. ayede wee wɔanyɛ ho nwa otu da saa be anka ne mɛ ɛkɔ ntomori na ama ka no da saa be nnɛrɛra taabɔ ɛɛ wɔn ama ebe rɔ kɛmɛ ɛde na agye na ɔbɛ wɔn ɛde bi gyanja uwa ma ama ebe wɔn yɛ agye ko gyanja ya ɛyɛ mmerɛ de ne mere mmerɛ bi

slọtụ ntụmri na-ekiri ama ma a ana mere nọ wee aka akụ mere mere ruru ina na ọnụ nkume na mere men imeghe abada slọtụ ntụmri andịrị eche ya na-ere sha na ọnọrọ igbo nzabu ere eche ọzọ na na ọ na ihu na ere na abụ omúdí ọ̀fáyà ló sì lè yìí omúdí ọ̀fáyà ló sì lè yìí omúdí ọ̀fáyà ló sì lè yìí ààmì ààmì ọmọ abáyà ẹ̀bọ̀rọ̀ kẹ́yà ní mú náà sì ṣàbà ìrẹ̀mẹ́ náà ní ẹkùn omori wọn náà yóò fi ojú omori ló tó ẹ̀kí rẹ̀ ní ojú omori báyìí yẹn wọn báyìí yẹn mọ̀ náà sì kì bẹ́ẹ̀ sí ni mọ̀ náà sì kì yìí ẹ̀mí sọ̀rọ̀ bọ́ẹ̀ bẹ́ẹ̀ kú ọkùnrin tó ń tó mi. kanyo memesire irere nono anyo me koko onto moyi do waro onto moyi bakaye ni oba do kae enki epu re chehyo no oba ka ke koroido ofiye ni ehin dani dani ni to ko kayo no e odo de ni eh, do أنا عمل عمل عمل عمل لكن أنا مريض في ناس عمل أنا وانا كومري وشيئة نرى منافق كما يا أيها الرسول لا يعزوك الذين يسارعون في الكفر

abe ne enana jodu kawo ana ne ti kɛɛsi yɛ ne de ase de ɛni ba azama o ase kata wɛ o kata wɔn tomori yɛ o ɛnana ofiri ano kata wɛ o omuna ti kyɛ ne ne pooro dayo no na wɔn ni alfasikun wɔtuntun yi ana ɛyɛ ɛyɛ ana ba ma kama sɔlɔ sɔlɔ o sì yi ɔɔ kari ehu naa. ebe ebe ahụ ebe bụ amị ya abapere ọnụ na ịzụ ụwa ọba nwere na ya ya asọ waya ma edike uru ya nwa ọ na edike uru ya abụọ waya ma ebe alaghị abụọ n'usoro tuso ni kọrọ hụ aka dọọta alaghị asimaru waya ma ebe ga izu n'ụgbọ ahụ jẹ ilé tìlánì yà wọ́n bó dikí wọn náà wọ́n dẹ̀ náà sẹ́wọ̀n mi ká sáyé kótó bá ma sọ̀rọ̀ yà lẹ̀ ẹ̀fúrẹ́ tó ń dàn nọ gbọ́ngàn orí rẹ̀ mẹ́ẹ̀kì rẹ̀ yí dọ́gba mi hàn lọ́sí sẹ́ kò mọ̀ yìí bá ma. sáyé kótó wọn kà yìí wà mara bùrọ̀ àmùrù. أن القضية هي قضية الإقرار بألوهية الله وحده وربوبيته وقوامته على البشر أو رد هذا الإقرار أوكا إذا يمنى جاسر كي إذا يمنى كذلك ọ̀rẹ́ka eré ọ̀bìnrin amáyíka ọ̀dọ̀dọ́ ló yẹ pẹ́tẹ́ tó sọ ìdùnnà ìrírí sọ́yìí riri oyinbo omorihi onomorihi bo omorihi ọnyara tọtọtọ ọrịrị sọrị ọrịrị oyinbo omorihi onomorihi bo omorihi anatọna deko na mize yi nọnọ deko na pụnọnọ ọna ntoju nọnọ ọrịrị sọrị ọrọ igbo omorihi onomorihi bo omorihi dọjẹ ya abẹ piti dọjẹ ya agụmọ piti. láti òkèwèrè mi ilé kan wọn ní dọ́sàn àdìka wìyọ ilé àná ya ẹ ọkọ ilé kan wọn ní dọ́sàn ọwọ́rọ́ bẹ ha bẹ̀rẹ̀ ẹ̀kọ́ bàbá kánìkà yìí wà á nà kúkú la sari àti láhi wà rídà bí òfin ha wà mọ́tàrú ẹ̀kọ́ rí bí olóhìyẹ́tìhì wà rògbòbìyẹ́tìhì wà kọ́wàmẹ́tìhì ọkọ báwo bá dọ̀.

ọ̀rẹ́ dọ̀ka ọ̀dọ̀ òmòrí ya yìí ilé ayé yẹ yẹbi islam àdéhùn yìí ha islam yẹmà káàkọ ọmọ ọmọ ọwọ ní àkàyè ayé mi ya káyọ ká ìfọwọ́n fẹ̀hẹ́ ẹ̀kọ́ yìí àwẹ̀ zaka àfẹ wàá sọ̀tọ̀ mi. Ọkàn ìlera lọ́sọ̀ tó rí mi. owó wa máa kẹ́rì ní kẹ́yì ọ̀ní wọn náà náà ọ̀nyẹ́ wọn wí rẹ̀ ẹ̀ dá ẹ̀. àǹtí màá kà ọkọ̀ ní wọn náà náà ọ̀dọ́ jì ní mi ṣòro. ọ̀ní mi wọn náà náà màá yìí lẹ́tí lábáwá ẹ̀yìn náà yà á pẹ̀sẹ̀ lọ́dà ní ìdí kí máa. ahẹ̀yìn lẹ́tí lábáwá. ẹ̀ náà kí sísẹ̀ mẹ́rin ní kingdom kingdom system ẹ̀ ẹ̀ bọ́ọ̀lù ẹ̀ sọ̀rọ̀ bíi ọtúwọ́ kan tó mọ̀rí yìí báwọn rẹ̀ sọ saudi máa kà á etí nàìjíríà kù dẹ̀rú etí nàìjíríà ẹ̀kẹ́ náà ẹ̀nà náà ẹ̀kẹ́ náà mi dùnmí kérésì ẹ̀kẹ́ wa ní freedom ọ̀wọ́ ní freedom rẹ̀ ẹ̀kẹ́ wa ní freedom rẹ̀ apá ẹ̀kẹ́ ẹ̀ àmà ìjẹ̀yìn wàá ká ni wàá direct ah bẹ́ẹ̀ tó zọ bẹ́ẹ̀ tó zọ.

lóore dọ̀ kò mórí ọ̀tún náà ọ̀ dáa ní zéèyí dáa sí ìhúhú dáa sí ìhórí dáa ìhúhú lọ́sí ìhùchire déè séré o kò mórí ọ̀nà ọ̀jẹ̀ yà bẹ́ẹ̀ pìtì yà dẹ́sẹ̀ ni wọ́n èyí mórí àti mọ́kàrẹ́ dáadé sí mi tẹ́ ha òye òun wọ́n bí dùhù àhó àkàwé kàlùkùránì kẹwì hù àhó náà wọ́n bẹ̀rẹ̀ jẹ́ àkàwé kí kùránì kàwá jẹ́ wọ́n bí dùhù rẹ̀ tẹ́ àkàwé kùránì kẹwì rẹ̀ tọ̀ náà. ìjú wàá bá dọ́kì ọdún náà mo ní tiẹ̀ yìí ó ọ̀nà òun kò ìgbò yà ka na-asị kòmórí ọ̀nà àtúnà ọ̀ ọ̀nà àṣẹ na ọ̀nà àṣẹ ìhúhùn ọ̀nà na ìhúkírẹ́ ọ̀nà èsèrèwù ọ̀nà na esere u ìyá wèé ní yọ ṣẹ̀rí à ọ̀dọ̀ òmórí ọ̀nà ìkàsẹ́ má kàrẹ́ yọ wèé ní yọ lúkà wẹ́ dọ̀n àbídá wọ́n ẹ̀kú yìí ní ọnụ ọ̀nà ọ̀nà ọ̀sùn lúkà yìí ọ̀yìn ka kòmórí igbo òmórí ihe ahụ. omori ọtọ na ọnụ na ọ na ma befa dị ọ wara arị ka ha kwuo ya lọtọ otu omori tinye na mmadụ ọkịza na anọ na dọkarị omori ibe abụọ ọgọ ịnyere na nnabọ dọbi bụrụ ndị omori mụkọrọ tụrụ na bọ ya omori ya na ane bɔbɔ koko ne mu lóṣù yìí wọn hóni rẹ afrawura ní ní sọrọ fìlímà ìdá ni àyà forty four náà ní forty five lọ́sọ̀ tó yìí. iná anzalna tawrata fiha hudan wa nur يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا sórí mi tẹ́máwọ̀ ẹ̀kíwó nílé ṣe orí ọ̀rẹ̀ náà ọ̀flọ́tí ọ̀n tó mọ̀rí mi orí ọ̀rẹ̀ ní ẹ̀kíwó yìí ẹ̀kíwó yìí tọ́wọ́ nílé ṣe dìrì ọ̀flọ́tí ọ̀n tó mọ̀rí nìní ẹ̀nà mẹ́wàá rí ẹ̀kíwó من الواحد من السلام من القهار من المؤمن من المهيمن من العزيز من السلام وحد الله لكن لا إله إلا الله مصلاتي أنتم مرهيني أولئك عليهم فيها obìnrin lọ́mọrí ni lóyìn máa rere anábàbá kọ́kọ́ ni eré àtàwọ̀rà ọmọdé ọkà yìí iná àǹzọ́nà tàwọ̀rà fi àhódán wọnú ọmọdé kọ́ ní ọjọ́ tàwọ̀rà yẹtẹ báìbù ó ní ọjọ́ yẹtẹ old testament yẹn níbi mọ́sá aláìsí sọ́lá tó fiha hudan wa nur o mori ko ini atawro no bible no old testament no hudan uzaiye wa nur aseto he an ko mori ni to he se ini ko no an ko me ya ini so no do ye ka ri o ti ini tafsiri ayo nona je ma sho none ni ma sho okoka ni ma sho awaho Mwakan to budi. Sayyid Kutub rahmatullahi alayhi. Okay. Abareke. لقد جاء كل دين من عند الله ليكون منهج حياته. Ọkà báyìí kẹfà náà húdò mú rí rẹ̀. abahe kana hudo moribe bana hudo moribe obe ba he kono oboze he oboza ma ze me he manhaj hayatun waqi'iyya oboza ma ze aha na na reality ani every topani every drama every film man is a waqi'iyya صلى الله عليه وسلم جاء الدين ليتولى قيادة الحياة البشرية وتنظيمها وتوجيهها وصيانتها أوكا هكا أوبي إذا أكي إسلام أوبي كون أوبي إنو إموذي دي يهي أنا نهني نامي أوبي دي يهي إنو يعني هامي دونو ميتاني dono zoze manezo dono re sere isa ki islam gaza mafo ولم يجد دين من عند الله ليكون مجرد عقيدة في الضمير ولا ليكون كذلك مجرد شعائر تأبدية تؤدى في الهيكل والمهراب أصلت يتوبني أوكي أهي كأوبي أوبي kɔnɔ ɔba jɛ àwọn ɔba soso ɔdaka akida na ɔdaka wa nyi ɔyida wa na ɔdaka wa wa dɔwɛ kɛmɛ ɛfɛ ɔba kɔnɔ ɔba ka ɔka yi dɔwɛ omori kɛnɛ dɔka onye omori kɛnɛ dɔka omori bikonyara kɛnɛ dɔka omori mɔnukata kɛnɛ ɔsɔsɔ yi ɛsɛ na yi ka na wɔn kɛnɛ.

فهذه وتلك على ضرورتهما للحياة البشرية وأهميتهما في تربية الضمير البشري لا يكفيان وحدهما لقيادة الحياة وتنزيلها وتوجيهها وصيانتها أصلا نما إيه، أنا أنا أنا أنا أنا أنا أنا أنا أنا أنا أنا أنا أنا أنا تونام

tọ́ntì ìrẹ́zìmọ̀ pàmí náà bàbá tọ́ntì ìrẹ́zìmọ̀ pàtàkì náà bàbá ọ̀kẹ́rẹ́ ẹ̀ wọ́n nọ ọ̀gbọ̀ ọ̀ lọ́kì òkè lòdì ìrẹ́ ẹ̀ wọ́n nọ ọ̀gbọ̀ máa lẹ́m yẹkùn àlà àsàsìhìmà manhajum ونظام وشريعة تطبق عمليا في حياة الناس إلى أيضا أوكي هو tẹ̀mẹ̀ anasíríkà yìí ìrè yẹn ìbọn mọ ọ̀jẹ̀ tura fún ètò ètò ẹ̀hẹ̀ anurọ̀kẹ́ wọn mẹ́ ha ọ̀nìrí ọba onúmọ̀rí sí rẹ̀ anáyíkà yìí àti mokọrọ tura báyìí fún ilẹ̀ hamaba mẹ́ wọ́n yóò hàdùn náà tó bí ha bí hùpìl kọ̀nù kò sọ̀tọ̀ dáàbá yìí kà yìí ètò náà ala ina mmiri ka wọn ha wà abọ dáàbà nye ka azaza nìní riri ọkàrẹ ọdá onómúri wò bó títí ẹtẹ ọnà rí riri òhì àbọdọbìdì anányikọ yẹ atẹ dọ ọsọ ọkàrẹ òmúri ọnà ọmọkọrọ pẹsàdà wọ́n yóò ákàdùn náà sọ àlàmùkọ́ àlàfọ́tì ha wọ́n yóò ákàdùn nàbẹ́ ọkọ̀ báà dàbẹ́ ma nyi ọ̀dọ̀ mi dọ́mọ́ ma nìka yẹ àzẹ́ ẹ bá sẹ́ òjò dò mórí ònú nìyẹ àzá wa dàrú wa ọ̀yà tóra yẹ so. Bọ́sùn tó mórí wò. Bákan nìka. Sọ́ọ̀tì yẹn tó mórí wò. Tiẹ̀ filẹ̀ tó mórí wò. Báwa kan nìka. ehe na-ava amị onye ọnwụ ji fere o ọ bụ je ọ bụ ihe pepe onye ahụ onye na-esi ihe fere ebi ji eyọva iji ya ada kida akida ọyịda ọma ka abụọ ọnịba ka sọ ọ na-eri idha talaqat al-aqidata wash-sha'ira wash-shara'i'a min masdarin wahid ọ dị jọọ

afaba anọba kaasị mmita ha ọhụ dure donwe ehi deeki hụrụ ndị ọdị nyama awụdọ mmasịrị hụ ni sọọsọ nyara hụ ni nyara gelegele waati nyara gelegele dị sọ na ọnụdọ ọhụrụ ba na-abụọ yamliku tụrụ anyị amenya ananyokata twasaye ego muri wasarayo wananyokata tuliwira ole somo kama yamliku sultana ala alharakati wassuluk anko meranyokata tulasoma emanaze oyiziija omuli wakakezwaziti wekukuzibwaho ويجزي وفق شرائعه في الحياة الدنيا كما يجزيهم وفق حسابه في الحياة الآخرة

de kisɔsi ko nyɔrɔ nɔ ubɔbɔ yi ni ɔkama ye fa ama hiina tatawaza osoltɔtu watata adadu masaduru talaqi hiina takunu soltɔtu lillahi fi damair wa sha'air بينما السلطة لغيره في الأنظمة والشرائع وهنا تكون السلطة لله في جزاء الآخرة بينما السلطة لغيره في عقوبات الدنيا حينئذ تتمسك النفس البشرية بين سلطتين مختلفتين وبين اتجاهين مختلفتين وبين منهجين مختلفين, مختلفين وحينئذ تفسد الحياة وحينئذ تفسد الحياة البشرية نطلقت انتم ليه يا كده يا ده عن ايه قواك وكمان اويري انا صدقا اوهي اومي ọ̀zọ́ ní ọ̀nàdọ̀kọ̀gọ̀ híyó ìjọ rẹ̀ àgàhí ọ̀zọ́ ní dọ̀kọ̀ yà tó àwẹ̀ so dọ̀ọ̀ mọ́ dọ̀kọ̀ rẹ̀ so ìjọ rẹ̀ àgàhí ìjọ rẹ̀ àrẹ̀ gàhí ìzúwọ̀ àdá ọ̀dá àhúrẹ̀ ìníjẹ náà ọ̀rọ̀ àrẹ̀ gàhí dọ̀rọ̀ àrẹ̀ gàhí ẹ̀zọ́ ní wọ́n lẹ́yìn ọdọ́ ọ̀dẹ́ rẹ̀ sọ́ọ̀fẹ́ náà ọ̀sọ́lọ́tì ọ̀tọ́ òmùrí mi yóò lọ́ tẹ́jú wọ́n ní òmùrí sí náà wọ́n lẹ́yìn ọdọ́ ọ̀dẹ́ rẹ̀ sọ́ọ̀fẹ́ náà àná ẹ̀yìn òmùrí jẹ́ ẹ̀ lọ́dọ̀ ọdọ́ ọ̀dẹ́ ọ̀nì jẹ́ ẹ̀tọ́ wọ́n a àhẹ́kọ́ náà mẹ́

Eh. amadu ba naa bɔ bɛyi na musulmatu la bɛyi fi koba fi dunya dɔw ba naa bɔ ka ye ọba ɔbɔ zɛnɛsa ne hɔnɔ naani naanị so yɛ aro kasa do maa ni mɛ ɔri ne su tɛ kawa maa ni mɛ mɛ ira ne yɛ ɔda de kɔnɔ mɔta pa ɔrɛ so kawa maa ni mɛ dɔ so yɛ aro na mi ɔno sɔrɔ o tɔrɔ so ìtɔnɔ mɛ na ọkà àbáramá mẹ́rọ ayá nù hìnà ìdí ntàtàmásẹ́kù bàṣàríyẹ ìjọ náà ọ̀zà dọ̀ọ̀gà yìí dọ̀ọ̀gà tẹ̀kẹ̀tẹ̀kẹ̀ òdìkònyẹrọ fà ẹ̀rọ mẹ́rọ ẹ̀rọ mẹ́ta ọ̀ẹ́kà ọ̀zọ̀ mẹ́ta ọ̀zọ̀ mẹ́na ẹ̀rọ gà dọ̀ọ̀rọ̀ já ilé òkònyẹrọ dọ̀ọ̀gà tẹ̀kẹ̀tẹ̀kẹ̀ dọ̀ọ̀gà yìí dáyà ọ̀dọ̀ọ̀gà yìí ìnà kàkà na ọ̀kàtẹ̀ ẹ̀rọ

ọ̀pẹ̀dọ̀ sí kònyàrọ̀ kònyàrọ̀ àpò lọ́tọ̀ tó mọ̀rí eh ọkìjú wa bá mi bára àjẹun àwọn yìí ilé àwọn yàrá dúkìá yìí náà kàkà ní kàtà ẹ̀ bá kàtà òmòrí ọ̀rọ̀ kàtà ọ̀rọ̀ dúkìá yìí dúkìá yìí wà dájọ́ ní sí òmòrí dájọ́ ní sí ọ̀rọ̀ ìjọ náà ọkẹ hẹ́ ọ̀rọ̀ dé onwere ki qur'an ay qur'an a ohi ahire ire ni an ko mori be kaka ye la okana fihi ma alihatun illa allah la fasadata omori ka aya ni omori oya no gweva inehe ire fe tebe ba to bete do omori ya no gweva ebe ba ru bete la fasadata ebe ba to bete na na ya ni du ha de chaka de wura ngo lọ́kì tó mọ̀rí mi àhásọ́dọ̀ mọ̀rí kàyé wà náà wí tẹ̀bá alhàkó àhàwà ahùn lafasada ti sàmà àtò wàlà àrùdò wà máa ń ṣe hin. ọkà àdìkà ìzà bọ́sà sí ibi ìwé ọ̀tàn ọ̀tàn ni mi fi ẹ̀hẹ́ ya ìzà ìzà jẹ́rìí bẹ́ẹ̀ kẹ́lá ìzà òun ní ìsì náà yà á nà kákọ̀ ọmọ nìyẹn yà bẹẹ kí á nìyẹn ẹ̀zọ́ níbi rẹ̀ níbi ìwé ìgbìrẹ̀ yìí wọ́n kì náà dín ìrẹ̀ ìlànà mẹ́ta hàn níbi ìwé ẹ̀zọ́ ìgbìrẹ̀ yìí títí èsì ìgbìrẹ̀ yìí ọmọ àyà nìyẹn káyé iṣẹ́ yìí èsì ọ̀ níbi ìwé ẹ̀ ọmọ ọ̀sìn bẹ́ẹ̀ kẹ́tẹ́ ìkọ́mọ́ ẹ̀ hàn níbi ìwé ìlànà lafasa da ta sama wa tola o

dáńkà eh, eh, tó ẹmórí ọ̀gbẹ̀ra òmúdó òmórí ọ̀nà ọ̀sá òmórí ìhe ọkùnrin ìpínlẹ̀ ìyẹ̀fẹ́ lómórí ibi tókè ọyọ́ ní ọ̀pọ̀pọ̀ ẹgbóra lóríṣì kàrí orí gbóra ní ìlú wọ̀ wọ̀lá àlàbà gbogbo àlàbà dé ẹni ìṣòro káyé lọ́ọ̀fà ẹni ìṣòro kọ́nù ní akẹ́bẹ̀ẹ́ bọ́sà orí eh, ìṣọ́nà ọkọ̀ náà ẹ̀ tẹ́lẹ̀ ọ̀fọ́ ọ̀tẹ̀lẹ̀ ya ankúmọ̀ ẹ̀ka amẹ́ríkà ní rọ́ṣíà èyí ní wọ́n bọ́ kẹ́lẹ̀ bọ́ ọ̀dọ́

أمرك ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون ثم جعلناك على شريعة من الأمر أمري أمري أكان ثم كون أمري أني أدا أما أسمي تهه أني أني سوتو تنامي أني كواجهتو أرسو إيكونوا في مقرن فاتبعها دي كواجهة

vɔvɛ yɔ ɛkɔrɔ nyama ina kɔra bɛ ɛkɔrɔ n'ɔkɛ n'ɔjɛ avɔvɛ yɔ ìragɔ nyara ina ragon bɛ ìrago n'ɔkɛ n'ɔjɛ avɔvɛ yɔ abɛ hɛ ankomori bɛ tontomori yɔ abɛ hɛ ati aba níbi anabɔ n'omori toto banyɛ pa ana nyɛ kɔra ana ɛkɔrɔ n'ɔkɛ n'ɛ ɛ ɛ bizɔ ìràgọ́nà ọ̀kẹ́nẹ́ òfòànà mẹ́rẹ̀ mú kọ́ tó rẹ̀ sùn. àmọ́bà mahamud sọ̀rọ̀sọ́lá ọ̀nìyàrá tsọ̀tsọ̀tsọ̀ iná bọ́ńtò náà mórí kò ọmọdé tu ọ̀nìyàrá kẹ́nẹ́ ọmọdé tu abẹ́ bìtì. tọ́sọ̀ tó ọ dan. àbá ìkànnà àwọn àhún gbòmò yìí rẹ̀ máa bẹ́ rere ọ́dà ọ́nìrí rírí ètò anáyíká ọsẹ mẹ́hà ètò náà bó ṣe mẹ́hà ìdí rìálítì ẹ̀rí ní kàásì pìtà ìní ìsáná àmáì nà ìní rẹ̀ ìmẹ̀mẹ̀ yá na ahịhịa tụwasị n'otu ibe amị na ihe tụwasị n'otu omori jọlọmọ na ọkaghị ọdọ nọ a na-abasa afọ hekebe onye ọsị meke ha ọ dị ime anya ọrị ahekọ n'ụwa anị ịsọlọ n'ụwa akụ awọ n'ụwa aba ha ọ ɛɛ anaba hɛkɛ isala ɛkɔ awa iba ɔnani bi n'ekure wumoro mori yi gɛ lọtò tó mo dùn. abirẹ ètò nínú akida yọ nù anabi iman ọdí dọwọ ahẹkọni mìíràn isala kéko awa bíbà ọ̀rẹ́rì mìíràn ẹ̀hìn ló wà rẹ̀ bá dọ̀ káyé àhẹkọ mori ọ̀dà náà sọ àtàrẹ àti mọ́kàrẹ́ kúrọ̀ rẹ̀ tó àti mìtẹ̀ àwòyọ̀ èkó mmẹka wa mẹhẹ wa mẹhẹ wọ́n tó tó mo yìí ìjẹsọ nínú nàánì ọmọ ọmọ ẹ̀ẹ́nyọ ẹ̀dẹ́ màá mi nyọ sọ̀n ẹ̀hẹ́ yọ̀dọ̀ ọ̀rọ̀ jẹ o ẹ̀hẹ́ yọ̀dọ̀ ọ̀rọ̀ èzùzọ̀ dà ọ̀rọ̀ èzùtẹ̀yìn akọ̀dìjì ọ̀sọ̀dọ̀ mori yìí lùsìmẹ̀tẹ̀ àwọ̀ akọ̀dìjà yìí o. na tonto mu rimu anka me sa tawra be bible old testament anka me sho be lihidayat bani israel Kasi tafsira sho de zu bani israel ni yahudi ni israelite ni dare bi atawra no bible no do ri ni tu wi yuwa oze ne azina gero mori bible no do ri ni tu wi yuwa oze ene azina he ni bible no over there dosi akido rimani dosi ogenwuru akido rimani non deki oyi omoni tini kunyara osi osi genwuru ime sọlọ ọba anasi imite ama mi ko mori ka ọka ha يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون والأهبار بما استفيدوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشوا ولا

enyo isenye nya na bẹ́ẹ̀ na èébù náà borí òun osi. sì àmẹ́jìnrin enyo ni àkàkàrà ní sẹ́sì yìí ẹ̀yẹ̀ hẹ̀rẹ̀ nọ ẹ̀mọ́ borí na sí ọ̀bẹ́ nìyí owó ẹ̀nì gàbá dáa káhùrẹ̀ ìbọ̀lẹ̀ òbòdì yàkùn bí ànàbì na nàbì na asilamu dà nẹ́bì ní ẹ̀nẹ́ kàkà yẹ dọ́nà àzọ́nù kẹ́ẹ̀bà nẹ́bì turu bani israel na mmiri so gbɔnwere sɛ anabi isa anabi isa na bɛ inji lama si baibu lama si yɔ ba gyina ɔyɔ ba wa ebi esi na ɔba anabi musa anabi isa tuwo ku smɔ tuntum nu anana kɔmɔdi ɔkaka yɛ yakumu biha nabi juna anabi juna lazina ọba tawọrọ nọ ọbi old testament ti bible nọ that lady nana sẹbẹ ama dọkítọ sẹ yẹ ọmọdé bẹẹ yà ase yẹ mọkàrẹ bẹẹ náà ase yẹ mọkàrẹ yẹ nọbi lílẹbi na ha du yi ane bọbọ kókó nìní. ọ̀nà yìí sọ sí kéèké ẹ̀rí abẹ́ yẹ ani bọbọ kókó nìní israelite Ara yìí hajj Ara yìí limitation warabbaniyuna wal ahbaru ina namara nyi kere si oda tawro no bible no mu koro turo turo bani sele ngire so al ahbaru arabbaniyun enana vana heke di al maradi abikoma sayyid kutubu mota dotuma kala ahbaru hizo kudotu ni enana bi adejo ina wani omo kare wal ahbar atenana vano ye ni mastofiru

èrè bẹ sèrè lè ṣe ìpè lè èrè ìwò níbi ẹnu tó ra ẹ̀rẹ́ sọ́kọ́ ní wọ́n mórí ọ̀ma ní tọ́ba yẹ tẹ́. Splash ojú ọ̀rọ̀ yìí. Afọ yìí náà. Splash ojú ọ̀rọ̀ yìí náà. Èsèrè ẹ bẹ́ẹ̀ èrè ìwò níbi ẹnu tó ra ẹ̀rẹ́ sọ. Èvọ́ níbi ẹnu tó ra ẹ̀rẹ́ sọ ilé wẹ́lẹ̀ ẹ̀. enwe ni nanu bata omidenu yitaka ndono na enwe o na o bi mihwa gera abo abo taka ndono ni kuhwa ilo ya a ani ko ya tero abam taka ndono ni deni tukigede gede ra ko ya ta ni taka ndono ko ya ya ɔne ne ya aba isaka e, na ba na kɔ kan isaka ndɔnɔ mo ni tiɛ tɛ bia ne tuka aka gɛdɛ gɛdɛ aba na ye ŋa mo kɔ aka hɔ ɔsɔnɔ ne shahada ala hadar kitabi ɔsɔnɔ bibie nu ɔnɔ no wɔfa na ɛyɛ isaka ndɔnɔ ako ka bi se ne isaka ndɔnɔ wɔn afɛ mo kɔrɔ jọba ìmọ̀ ní wọ́n tó mo kọ́ra mẹ́ ọ́nà àmì ìdélu ìsẹ́kàndọ́nà ìsẹ́kàndọ́nà ọmọ ìbẹ̀ka mẹ́rẹ́ gọ́ọ̀ ọ̀nà ní ìlànà ẹ̀rì ìrẹ́nu àrẹ̀kẹ́mẹ́ lọ́kùn tó mú rí ààrẹ àìsà ọ̀sẹ̀ rọ́jẹ̀ lọ́wọ́ àmà àmìkùnkùn habib al-mustapha sallallahu alaihi wasallam ini pe duro to mori da aisha kai kul qul qur'an duro to mori ya qur'an sallallahu alaihi wasallam qur'an na habi takan ba ma ba ba qur'an on to mori ke qur'an na na so sai na takan na

يصلح لنا منه فلا تخشوا الناس وخشوا ولا تشتروا بآياتي ثمنا قليلا mẹ́ta iná ayọ̀ nọ bàbá yẹn ka a bẹ́ẹ̀ tẹ iná ayọ̀ nọ ní sànà iná mẹ́mẹ́ sàrẹ̀ lọ́mọ yìí. dɔwɔ bɛyi ki jama eye ko omori eyaziri e mo nto omori obi ono zi oze kae ɔyɛ sisɛ kanta omori mu kɔrɔ ere ya kɔnɔ ne dɛ akara yi bɔbɔ ka ne bɔbɔ koko ne kɛnɛ sɔn ere ya abɛ fitɔ de dɔwɔri dɔwɔ asɔ isago vehe amabikozigyo okariyo omori onuchiete nitakambano kazi nitehe yazanini ilibihwaba ọ̀rọ̀ ìjẹ̀yẹ ìbiribiri tùsí ìfẹ́ nìní ọ̀rọ̀ ẹ̀kọ́ hánúdọ̀ omori yìí kẹ̀rẹ́ bẹ̀rẹ̀ sọ́mọ̀kọ́rọ̀ ọ̀rọ̀ ìhẹ́rẹ́mẹ́bẹ̀ responsibility hema de bira ɔrò kó ana ọrụkwa ka yi e, abana taka nono kyiri wɔ de de dɔwɔri kesere anabi nini yɛ ɔno abɛ nana jogo anabi ina ɔno yɛ nini hena bɛ responsibility nini hena kɔrɛ ɔbɛrɛ mɔnɔ dɔwɔri ka e, sebu tosi ama nyi kaka ɔhyɛ koran taka nda ɔnɔmɔri ɔhyɛ dɔwɔri

abanyi ne wenne ana ba ka kono so ko kare omuri ona azaje ore nene kakaye bi jogu okatan ashabu sultat al mawruf ili sociology yani sociology sai ne university e kan yi sai achieved status then sai ascribed status achieved status and with professorship ọ̀rẹ́ dọ́kítọ̀ àtijọ́ ọ̀rẹ́ mẹ́rin phd holder dọ́kítọ̀ àti sẹ́kù sọ̀rọ̀ náà àmọ́ àkáàdù wọn iná adin iná tí sàwùdí òhun àná yẹ lọ bọ́lá ojú àwọn sì ń tóra oṣù lójú àwọn ọ̀rẹ́ sọ àkáàdù sẹ́kù sọ̀rọ̀ náà amẹ́tùgbà ẹ̀ lọ sí fún àwọn. Tọ́tù tó ń wù. Bọ́lá kánikà

bèrè ọ̀rọ̀ ọ ẹ máa sún kátọ̀ ọ̀dọ̀ mi mẹ̀yẹ wọn ni lọ́mọ̀ ẹ̀rẹ́ ẹ̀rẹ́ sún kàvà ẹ̀sìn mú kọ́rọ̀ ẹ máa ihe mórí yìí ọ̀rọ̀ àṣẹ wọn ni túdò mórí yìí ọ̀rọ̀ tí wọ́n túdò mórí ọba bọ̀ ọ̀nà ebe jẹ́ náà ẹ̀rọ ụdị kàyé ọ òmórí ọ̀nà ṣẹ wọn

agogo omori itaka ndị omori ọkara omori ọ na-aja etere sọ ehunene na ame dị asị kwa abeghe dị asị kwa abeghe ogwere enyi amanya n'ebe nka nebi nnifa enyi amanya ndị refe ha anke nana dụkọrọ nnebi ame dị ya ka anka mere ka ka ebe na abalị Nwoke nke omori yi. Okide ya aba anya nne ya ka ebe sike na exploit aba. sahi exploitation ọ̀yẹ́dọ̀ bàmú wẹ̀. àkókò tó múlẹ̀ náà bá àtọ́sẹ̀ ọ̀nà bá jẹ́ tó sẹ̀sẹ̀. tó múlẹ̀ náà nǹkan bá yẹn nílẹ̀ yẹ ibi ìwé mi ní kéde ká a sì mẹ́rẹ̀ yìí. àbírí mẹ́wúrẹ́ ní islam ọ̀nà na bẹ ọdọ ọ̀nà ẹ̀fọ́ bẹ ní àbáhùn náà ìjọba nàbáhùn náà ni bí ìrẹ́ bí wàhálà bẹ́ẹ̀. tọ́sọ́sọ́ ló múrí àkàkà yìí fọ́lá tàkùsẹ́wọ́n náà sà wà bàṣà ooo ìjẹ́wọ̀n yẹn lọ́nà ọba bẹ́ẹ̀ pẹ̀sí sọ̀sọ́nà ọba bẹ́ẹ̀ ẹ̀ ọ́nà ọ̀nà ọ̀gbọ́n yìí sísẹ́ kàmbẹ́ turu bọ́ kẹsẹ́ rẹ̀ nìní dọ́ọ̀dẹ́ bọ́ níbi nípa ọ̀rẹ́ sọ̀nà ẹ̀dọ́ àti mọ́kọ́rọ̀ ni ìjẹ́ rẹ̀ sí sọ̀sọ́nà ọ̀rẹ́ náà sí sọ̀nà òwò bẹ́ẹ̀kì ọ̀dọ̀ nà ọmọrí àfihàn àfihàn lọ́wọ́ nílẹ̀ yẹn nìkan rẹ̀ ààrẹ yìí ni iná ìnáná kẹ́lẹ́ ẹ̀fọ́ náà yẹ ẹ̀nà ìkàkà ogun ẹ̀hẹ̀ ọ̀run yìí nà kọ̀kọ́ ààrẹ ẹ̀hẹ̀ ààrẹ ló gbé ẹ̀hẹ̀ náà ní ẹnu wa ẹni rí èso kàrí ọmọlì yìí ẹni rí kàfọ́mọ́ kàrí ààrẹ and e was nuba ne nene ɔno ɔyɛ nuba ne nene ɛne esu ɔkari omori a ne esu takanda omori a e was nuba na ɔrɛ de dɔ ɔdi ne ìjọ náà yọ lọsùkú ka ɔsɛbɛ lọmọdé ka yi wọlé àtẹsítẹrù di àyà àti sàmánà nkàlùlà. àfọṣà yà ni omori ẹwọn náà yọ nọ ọmọ mi sọ yẹ lọdẹ ìṣẹwọn náà èsèrè takanda omori tiẹ tẹn. afọ́sára na omori lóòsẹ́ na ìfà ìfẹ́ náà ẹ bẹ̀rẹ̀ ìfà hwèhwèhwè agúkọ̀rọ̀ ìdíkẹ̀ nana ẹ̀nana ṣẹ́hẹ̀rọ̀wọ́ ẹ̀kakú ẹ̀kẹ́kẹ̀ yẹtẹ́l ẹ̀kókù yẹtẹ́l ẹ̀sìtì yìí ó lọ yí na pẹ̀kẹ́sí rúdọ̀nà ẹ̀hẹ̀ lọ́wọ́ sára ụmụ hi na wọ́n mọ̀ láyà fún dúníà ilẹ̀ àmàtà ọ̀gọ́ lọ́tọ̀ tó mú yìí dá ọwọ́ kàkà ùdí ẹ̀yẹ̀nyẹ̀ àná ẹ̀nà àkàyè ẹ̀ẹ́bẹ̀rẹ̀ ọ̀jẹ̀ dọ̀rẹ́ ta ọ̀ọ́ta dẹ̀ ó para ahù wèé para ahù dọ̀ para ahù ọ̀nyẹ́rọ̀ ọ̀rẹ́ hàn èdè ọba dè kọ́nà ó nọ àhẹ́ká wọ̀nyẹ́ dò sí ọmọdé àhàkọ́ muri aka yɛ bɔn nina wɔwɔ do muri aka yɛ de nena ɔno yɛ nena kafala sasɛ o nasa asu yan wa lehe ne asu yan wa lami wa kasɛw ni rekaw yan wa mɛmɛ ba o zama e a bɛ e, e, ni isiro e aya sɔrɔla sama bi ɛ bi sama ni fali ɔ ka ye du kule ina yɛ ɔno yɛ ko muri o tse yɛ ta ama ni kasɛ zɔn ne yɛ ni du kule nuna na wɛ ka ama yɛ ɔno ma mɔsɔn jozo yi si hinɛ dɔ bi di a

ọmọ rẹ mẹ́rin ọmọ àtàwọ̀ orí ọdún ìrí òbí ní ìkọ̀nà sí mẹ́rin Anyị anyẹ́rì yìí náà kẹfẹ́ sọ́nà ọ̀fẹ́ ṣìkà ọba ya àtẹ́ bẹ́ẹ̀ náà zọ́ bẹ́ẹ̀ náà zọ́ ìrọ̀ yẹ àwọn yìí náà bà ṣìkà ya bọ́rọ̀ mọ́ sọ ya bẹ́ẹ̀ sọ́ yà da kare mani ila ize wata re kire mani oso min na ize vain ama ize ano bire ni isi skono sime bire ni udi ye skono sime فلا تخشوا الناس وخشون ومن لم يكن بما انزل الله فاولئك هم الكافرون لو مريبا ذاتا الرمان الشرقيه انا كامن هابل

owe gya wɔ ya ɛfɛ mɛ sɛ dɔm onibu kɔrɔ yi na ya kɛta mu na ya na ɔkɔ sɛ dɔm onibu kɔrɔ yi nan baako mɛ ɔna ɔde mi tɛ na ni ya wani sari anayi ya abaya anyị. anaghị m aha na maasị onene ama ama ọdabere omuri ọnaba etigbo ọnụ omuri ọnaba ọsị ịparuwe ogwere dị akwa ẹsẹ hụ ịnị na mene tum bọọlụ nọ nke onye papa spika spika of the house edo ọyọ n'akụkụ na ọyọ n'ụlọ ọba promise kọ na asị sound system eh? sound system nọ nụ yẹni di tu yi wɔ on tuesday mori o si. ama yɛ sika yɔ boro ya ni ka akɔnya ma pɛtɛ o ka yɛ nyerɛ yi lɔnchi na adi ya nyerɛ ɛsɛ ɔtɔ ɛkɛ ɔno ne atɔ ɛno abɛ kɛ ɔsɛ pɛtɛ mi ɛkɛ ne atɔ a ojú ɛni ti tó pákẹ́ kɔɔzu wá ɔyi yɛ omori yi ɔni yɛ si tó o wɛ owó ɔlọsɛ gbọmọ ni ka ɛsɛ kɛ hàn náà rẹ. onye bụ nwa ọgwọ ọhụba ẹka mi atọ ha na náà wà mí ti ká ìnumọlọsíjú ma àìrọ̀n agasa ezikisi ara ẹ̀dùn mẹ ìsọdọ ní ìhányánwó hìwá tíì ọní ìhányánwó hìwá ẹnna enewa sẹ ìbàwẹ̀ for the last ten days ẹnna ha oríṣiríṣi náà wà da asọ́bẹ̀ẹ̀fà ma ìwá orí màá bọ̀ ánù lè ṣe àtọ́kù ìjọba àti islam báwọn ìjọba àti islam iná ẹ̀rẹ́ ìtàmà àbọ̀ ìbọ̀rọ̀ká yẹrẹ mẹ́rin rẹ̀ yẹrẹ rẹ̀ lè ṣe àtọ́kù wẹ́rẹ̀ kiri ọ̀rọ̀ spíkà wà mú ọ̀rọ̀ òmúrí ọ̀sán wà rẹ̀ òmúrí ọ̀sán ìwà ìkẹtẹ òmúrí ọ̀sán الله أكبر الله أكبر ما شاء الله الله أكبر وفي permission كلام Slap your tongue, Marino. My cover is in any alarm. Mulu ṣe ṣe ọ̀rọ̀ sí tẹ́lẹ̀ ní. Nínú ẹ̀ka, ìrìn àmì àká, mo lè rí ìlú kẹ́tẹ́ nìyẹn. ije ki demokirisi ni ya me demokirisi rẹ ya ọdọ wọn wà náà wọ lẹsí jẹndùkọ rẹ àárẹ ọ ní ìyí ìgbé ahẹ ìdá bẹyẹ lẹyẹ kó mo ní ìyí ìgbé ahẹ ìdí rẹ ahịa ahịa bẹẹ ayọ yẹ ka e na ahịa ọdọ máa yẹ bá ayọ ẹ ọdọ ọtún edo na islamic e aláwọ̀ òmúlò ìṣèṣe náà ti ṣeré ìwà ìwà yóò máa ní ìrẹ́ nìta ìwà ìwà yóò máa ní ìrìn tẹ̀sí ìrìn ramadan nìta ìjẹ́ ní ìdè ìkẹ́wọ́n tẹ̀ ìrẹ́ máa ń dé ìkànnà ṣọ́ọ̀rẹ́ bàbá yà bàbá yà lọ́yà hẹ́ náà àwòrẹ́ yà ọ̀nà àkùtìkà yẹ kọ́ náà rẹ̀ ọdún mú ní náà ebìrì iṣu sàtìlẹ́tì ọ̀tọ́ ọmọdé nìyí ọmọdé òfin sọ̀rọ̀ sísẹ́ rẹ̀ yìí ọmọdé òfin lo islam húnà ọmọdé òfin ọgbọ̀n mọ́nyá àlùbáríkà fún náà yẹ lọ́fíà mọ́nyá àlùbáríkà fún náà yẹ ọ̀yí bẹ̀ tí bá hẹ́rẹ́ àmì ọmọdé òfin sọ̀rọ̀ sísẹ́ rẹ̀ yìí àmín àmín súnmọ́ àmín lówó ayé ìzọ yàzọ zàkà yìí yìí àbí chairman ní commission àti pilgrim board in nigeria Ya na-aga abuja mọ̀tílọ́tún tó borí nì Ya na-aga abuja anáhùnlé obere bẹ̀rẹ̀ bọ́nà àrùn máa m. ebe eze kìíní etu o ọ̀sán mẹ́ka anyị àná mẹ́mẹ́ àbá àjọ ọha, ọ̀sán mẹ́ni kà àdí ní saudi dáná ìnire accommodation ire iri ihe ọdún màmá àmọ́ ọmọ rẹ̀ nímú ka àwọ̀ ọ, ịzụ ịzụ nímú kọ̀ jẹ́ kẹ̀ ká máa yọ ọ̀rọ̀ tí rọ̀ máa yí spíkẹ̀ nìní aláyé rọ̀ ká máa yọ ọ̀rọ̀ bíbí ìhì ọ̀n na mà sínú ọba ni ọba obi pè nílò òbí o wee ọ̀gọ́n onye tí rọ̀ ẹnu Ụmụ hẹ́ẹ́ ó mo lọ sí gọ́vọ̀nà yọ. Ah, ọ̀wẹ̀ inú kọ́rọ̀ mọ́ ni. àmín àmín kọ́nà àkùnrí gọ́vọ̀nà olóòdòdò ìhùn ní sí kọ́nà nìyẹn. ìṣe àlá olóòdòdò. mo lọ sí gọ́vọ̀nà yọ. àmín. wọ́n yára mi nìyẹn. What you want Marini? And why I would go up for the government? Where the Kawaha, Mika, quickly, Luna, أنا أمرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام المسلمين سوءا فسلط عليه صفة إقامك جبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردد كيد من أراد أن يكيدنا عليه وهول مكر من أراد أن يمكر بنا عليه واصرف خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أرادنا بالسوء عائدا عليه ولا يهيك المكر السيء إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذها لمن شديد اللهم ارحم نسينك بنا رائع ولا تؤذبنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا برحمتك يا رب الراحمين انك لما تشاء قدير وبالاجابه جدير نعم المولى نعم النصير ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول العمر في صحه وعافيه وقوه جسم وقدره بدن وسلامه اعضاء الرزق وسعة الرزق وزيادة علم وإيمان وألا طاعتك يا رب العالمين سبحان ربك رب العزة أما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين, آمين.